Gracias.

Aya.

gbogbo ènìyàn àti ìwọ. body.

gbogbo ẹ̀ pátápátá yáyá èèwọ̀ ni ó sọ pé irọ́ ni tọ́jú rárá tí wọ́n kọ́ dárúkọ àti ọ̀sẹ̀ èèwọ̀ ni kọ́ sọ pé kíni irọ́ ni wọ́n sọ pé irọ́ bá ní báyìí ìyẹn ní da àwọn jàmáà aláàbò ìdákọ̀jàmáà yẹn wọ́n ti sọ ọ́ وما صنعوه وما صنعوه ولكن شبه له ẹgbẹ́ kan lẹ́yìn ọjọ́ alẹ́ ní ìta. a sì yẹn náà ti máa jọ ń kírò kìí ẹ mẹ́ta náà ọjà rẹ kó lẹ tó ti kú kó ló ti áfilẹ̀ á padà wá yà ń sọ lórí òkú ẹ̀sìn ìbíbọ̀ ó ń

àdúgbò mẹ́fẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ jésù afẹ́ ìwọ̀n kan tó kú jésù àbáyín àti bàbá ọ̀tá àrọ̀ bàbá kọ́ lọ́bẹ̀ ti bàbá. wọ̀lá kí lọ sún lọ́sọ̀ lọ́ba sáré bàbá ẹ̀ káàrọ̀ pọ̀ sàrọ̀ àdúgbò bàbá tó sàlámù alẹ́kùn yàrá ọ̀sùn lọ́sọ̀. gbogbo òjì sí àlọ́ ìkàlẹ́ ìlú àdúgbò bàbá wọ́n ká àtàmàlẹ́ àti òkú gba àwọn ọ̀rẹ́ àwọn àjọ ń kírun àjọ ń gbàwẹ̀ àjọ yọ sàkáàtì sọ pé àjọ ń kírun yẹn àjọ ṣe láyé lẹ́nu lọ́rùn yóò àjọ ń kírun àjọ ń I don't yọ ṣàkàtì I don't gbólóhùn wà káàkámẹ́ kí àdẹ́bí ti ìgbà wọn ní ọ̀rọ̀. Àtọ́ àti kátà wọ́n ní òkà òkà àwọn àdẹ́bí ọ̀rọ̀ náà lọ. Wọ́n ti ti wọ́n fi gbà wọ́n lọ́wọ́ kí àdẹ́bí wọ́n kò tó àdébí wọ́n wà sí òkà. Àdẹ́bí wọ́n á dé òkà fún ìta, ó tó òkà tó òkà tó òkà fún

ألف حرف ولام حرف وميم حرف láti lè jẹ́ kéèyàn kálífà kàkàn lóòrèkóòrè ó lóun sọ pé alif láàbí arafi kàkàrà náà ó ní alif arafi kàlọ́dà tó láàm arafi kàlọ́dà tó rẹ̀ mím arafi kàlọ́dà tó rẹ̀ yẹ pé ìkọ̀kọ́ lórí sílẹ̀ lórí sílẹ̀ wọ́ọ̀kì lọ́gbà eléyìí àwọn máa ń tún wá jókòó àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ ń parí mọ́lì kẹrí àdìgbò tó ń parí mọ́lì kẹrí wọ́n jókòó wọ́n tún wá tún lọ sínú agbami àlùmọ́lì kẹrí wọ́n tún lúwẹ̀ ẹ̀bẹ̀ nígbà wọ́n tún lúwẹ̀ ẹ̀bẹ̀ wọ́n tún wá mú oríṣiríṣi àwọn nǹkan mí ìjáde wá wọ́n sábà ń torí kan lọ́ọ́ báyìí wọ́n ní bo ni ìdajì ẹ̀ parí orí fún àtàgbé báyìí pé láti sọ pé ìdájìdá hapọ̀ kólé kùrán ìkúrọ̀ wà wọ́n ní déédéé bí ìdájì wà ó ní bẹ ní sọ́tù ká ní orí arab islam wọ́n sọ pé wọ́n lè àdàlá tọ́ gbọ́nà wọ́n lè àdàlá tọ́ tó bá ti ṣe lọ pẹ̀lẹ́ báyìí ìdájì wọ́n lè àkọ́kọ́ mẹ́ta kùrán ìjọba eléyìí kò sé mà lásán ní àmà àfijálà bíbí àbí wọ́n kẹsẹ̀ ẹ̀sìn lé ọkà ọkà ìyá ọ̀nà àkànfẹ́ ọ̀nà àfẹ́ wọ́n sábà bá àfá lòun níta bá ọkà lọ́sọ́dọ̀ ọkà bá wọn àfáàrì ọ̀nà àfẹ́ máa fi sọ̀rọ̀ níta bá ń gbá. ẹ̀ tí ó fòkò dáàwí sọ̀rọ̀ yóò sọ bá wọn tàbí ṣe sọ́ọ̀dì yóò sọ bá wọn tàbí ṣe sọ́ọ̀dì yóò sọ bá wọn tàbí tàbí ṣe sọ́ọ̀dì kó tó wá lè mọ̀ pé ah, àtàbá ń ka fún àníbò táwọn ń kabọ̀ táwọn ń kabọ̀ táwọn ń kabọ̀ ibo ìdajì ẹ parí sí ọlọ́pàá ṣe ṣọ́ọ̀tù ká ní eré gbólóhùn wálé ẹ̀dá lálùkọ́ ìyẹn ìṣúrátù àdìkà ìṣúrátù ìdájọ́ ìwádìí wọ́n tàbá dá fúráǹsì mẹ́ta ń kọ́ wọ́n níbo ni yóò parí ìyẹn pé one top adásí mẹ́ta the first one for second top àti the first top and third top níbo ni yóò parí wọ́n tàbá dá fúráǹsì mẹ́ta abala ìdá àkọ́kọ́ mẹ́ta rẹ̀.

wọ́n náà parí sí orí àyà ọgọ́rùn-ún àbí àyà ọgọ́rùn-ún kan àti ẹyọ kan tó sọ́ọ̀tì ṣàrà. Ìjà sọ pé màmá nànà bí ṣàbìrí wọ́n náà sọ bí ìkàlí. Màmá nànà bí ṣàbìrí àyà ọ̀dẹ́tì wọ́n náà sọ bí ìkàlí àyà wọ́n ọ̀wárí ìdákẹta tó parí ẹ̀ láti bẹ̀rù ọwà tó ṣe kiri wọn. wọ́n ní sábà dá Quran kẹrí tá a dá gbogbo rẹ̀ pátápátá yẹn sọ̀rọ̀ méjì. ilé ìfẹ́ yẹn kó ohun gan ni ọ̀nà táǹgbà ti dìdáwà ní ìsìn. ọ̀nà táǹgbà ti kiri o ti dìdáwà ní ìsìn láàrin pé ọ̀pọ̀lọpọ̀ yẹn ọ̀sẹ̀ kẹ́lẹ́ nípa ní kùránì kan ànígbà mẹ́fẹ̀ẹ́ sí náà ọ̀sán náà ìgbà tó wà níbẹ̀ láti gba ka kùránì kan. táwọn bẹ́ẹ̀ni kan sọ pé ọmọ kàkà ó lè lè parí ẹ̀ láàrin ọdún yìí ó ní ànígbà wa máa ń gbà fún ìṣọ̀lọ́lọ́ àyọ̀sán àkọ́fẹ́ máa fún láwàsí pé ó ti parí ẹ̀ ó kéré pátápátá yányá láàrin ọmọ bá jù bẹ́ẹ̀ lọ láàrin ọjọ́ méje ọlágbára jù bẹ́ẹ̀ lọ ọjọ́ mẹ́ta ọmọ kéré ní ọjọ́ mẹ́ta ẹ bá ti á parí kùránì kéésì ọjọ́ mẹ́ta wọn ní òkú kù so kí ìmọ̀ akọ ọ̀pọ̀lọpọ̀ láàrin ọjọ́ mẹ́ta bá a ti da sí mẹ́ta yẹn mẹ́ta ó sì wà dàtọ́ méjì méjì láàbẹ̀ ó sì dàtọ́ méjì tó bá pé tẹ̀sí ní ìlú tẹ̀sí ọba ti síwájú gbogbo àwọn ọ̀rọ̀ àkọ́sọ rẹ̀ kọ́kọ́ sọ láwọn ọ̀rọ̀ ṣáájú báwọn tí wọ́n jẹ́ àwọn tàbí tàbí bẹ́ẹ̀ tó gba àkọ́kọ́ منهم من صدق من صدق ibi tá nìyẹn orin ìdá àkọ́kọ́ méje tó fi ìran parí tó bá fẹ́ tètè láwà rẹ ọ̀bá làákà ìlú ọ̀wá dafẹ́fẹ́ ọdún tó parí ìdá kan ní mélòó méje ọ̀wà o síbi àdéhùn abẹ́rẹ́ sọ̀tọ́là kò sí ní irú ẹ̀ láti ṣe àìsíta lọ́pàá. Bí ẹ bá fẹ́ ṣe méjì ọmọ àlùfáà ọ̀ parẹ́ sí àákẹ́rì sùúrà ó lè dájọ́ ó yà dé ìtọ́jú ọ̀ bẹ̀rẹ̀ láti fi sùúrà tó fàtíà lẹ́yìn rẹ̀ sùúrà tó bákọ́ra lẹ́yìn rẹ̀ sùúrà tó àlùfáà lẹ́yìn rẹ̀ sùúrà tó ìwé sùúrà tó ìta ọ̀ àdélé gbà sùúrà tó àdélé gbà ó ti ka yusuf márùn lọ́sọ̀rọ̀ ìgbà kan. Sísú bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bá ń tẹ̀lé ọkùnrin.

wọ́n nígbà tí ó òun náà wá fẹ́kọ̀ ọjọ́lá bánàbí mẹ́mẹ́ sọ wọn sáfún ṣẹṣẹ ìwáyà míì wà wọ́n sọ pé àbúrẹ́ gbóná pẹ̀sùlù òun náà fẹ́ jọlá sánàbí ṣe ọba bọ́ sọ́dọ̀ àrẹ́gbà mẹ́mẹ́ sọ wọn. nígbà tó wọ́ bẹ̀ àrẹ́gbà mẹ́mẹ́ sọ wọn sálà ọbẹ̀ rẹ̀ sọ́ọ̀tù lọ́kọ́lá ó lóun retí pé yóò dò lórí bíà lórí ọ̀bẹ̀rẹ̀ orí òdò náà ó tún fa orí ìdó kan ní o ó tún fa lọ

ẹ̀ gbọ́dọ̀ ti tẹ̀lé yìí ti àbá sọ̀rọ̀ yẹn ni ìbá ni á sùn yìí ọba àbọ̀ fífọ́ máa sùn náà ọba àbọ̀ tó máa hàn orí náà ní ẹ̀sìn àbá àbọ̀ pọ̀ púpọ̀ òbí jọ kò sọ̀rọ̀ yẹn bẹ̀rẹ̀ àtàrà. àní ogun sọ́ọ́tù nìkẹ́ ìta àbá àká ìlọ́pàá rí ti àkọ́kọ́ mẹ́rin sí lánàá sọ́ra ọlọ́pàá rẹ̀ sọ́ọ́tù pápára ọ́ọ́tì ìṣèbánu ti lè ṣe sọ́ọ́tì ìṣèbẹ́ mélòó bí mélòó ti bá kọ́ra kí pọ́nbélé ìgbésẹ̀ sọ̀rọ̀ pàápàá tàbí kọ́ sápò lẹ́yìn rẹ̀ áá ah, ah. àwọn àdáwọ̀ àbá àlélẹ́. ó fẹ́ jẹ́ ara àbí kọ́ lẹ́yìn sọ́pẹ́ àwùjọ láti lè yí máa tó bá ń fẹ́ẹ̀lì tó fẹ́ jẹ́ ara kọ́ lára láti lè dé ah, kọ́ fún yà táwọn àbá àbá àbúrò ti ń gbé títí àdúgbò àbúrò lọ́wọ́ àbúrò ọ̀gá àdẹ́kùn ti ti náà. orí ìgbó kan fà àlùbọ́kọ̀ àlùbọ́kọ̀ ìyàwó àlẹ́kọ̀ àmẹ́mẹ́ sọ̀rọ̀ lọ sọ́là ó sì bá nàbí nǹkan àmì. Ibi àlọ́ ti jàpárà lákà máa kà kọ́ dẹ̀mí lẹ́fíkà wọ̀ mọ̀tà áhà. Ilé yẹn tó wá àlọ́ ti kó lójú orí ẹ̀sẹ̀ rẹ̀ tó àtìtọ́ ọ̀sẹ̀ àtìtọ́ ọ̀sẹ̀ àtìtọ́ gbàgbà àtìtọ́ káyì kó èyí tẹ lẹ́sẹ̀ kàtà ń tiẹ̀. Ọmọ kájà gbọmọ ọmọ ọmọ ó ní kó ní ju ọmọ òjọ́ gan lọ kí á ní gbogbo wàhálà tó wà ní ẹsẹ̀ rẹ ló wù yìí baálé ẹsẹ̀ ní ẹsẹ̀ yìí ló wù ìwé èdè náà máa ń sọ àwọn akọ́dá ńlá wù baálé ìlú wàhálà wù lẹ́yìn àti. ó ní kó o ti wá kó wàhálà ti àwọn sọ ẹgbọ́n ti àná ẹgbọ́n tó wù ó ní àfàlà àkóónù àbúlẹ̀ ìṣàkóso ní ọ̀bẹ tí dúpẹ́ fún àláwọ̀ ọ̀bẹ tí dúpẹ́ fún àláwọ̀ àwa ní ebí mi bá tá a kí ọ̀pọ̀ yàtọ̀ àtọ̀tọ̀ ọ̀pọ̀ yẹ tó ọ̀tọ̀rọ̀ lé ayé àtọ̀ tó ọ̀tọ̀rọ̀ gbogbo sẹ́tìmẹ̀tì tó sẹ́tìmẹ̀tì ọ̀sẹ̀tì ọlọ́run látàlẹ́ yẹn ọ̀pọ̀ nígbà tó sẹ́tìmẹ̀tì ti a bá wa àkàtà àti àṣùrà yìí tó sẹ́tìmẹ̀tì sọ́dọ̀ náà yìí sọ́dọ̀ ọ̀pọ̀ wọn náà máa tọ́ sẹ́yìn náà wàá gbọ́ sáré bí wọ́n afàlà àbò àbò òfin túpẹ́ ń tèmi gbogbo rẹ̀ wàá tíya wàá kọ́ra àlè kọ́ra

bàjẹ́ tó parí sí kẹ̀kẹ́ ẹ̀dá àdókò káwọn ojú wọn náà torí pé nígbà bá àti ó fi débi kan ọ sọ fẹ́ nìkan kò kọ́ ọ sọ pé ẹ̀ka díẹ̀ tó sọ ní ìta kò lè jẹ́ akadé tó sọ ní ìta kò sí nǹkan lọ nínú tọ́ nínú ẹ̀kọ́ ìṣúná máa kókó tí o bá ìgbà ìgbà tó kọ̀ ká tó ń bẹ́ẹ̀ bí kí ojú òkè náà mọ̀ sálámà. lálẹ́ lágbára ọlọ́run lágbára ọlọ́sùn àtàrí iṣẹ́ ọ̀pá òkú tí ìmáàmù tí ó ti máa fi bọ́ bẹ̀ yòókù sọ́tù ìsáì ti ké lọ tó bá ti ké tó fẹ́ dúró ọgọ́rùn tí ò tú lẹ́gbọ̀n mọ́ ti àwòrán rà ó ti sọ pé ó ṣe pọ̀ nípa tí òun láti wọ́n kékeré òkú nígbà táwọn bá fẹ́ rúkú wọ́n lè ló pọ̀ nípa ọba fẹ́ kiri òkú tó ọba síbẹ̀ bí àyà dìde tó kírun àtẹ tó sùn wọn ò dọ́gba kódà kẹ́ tó nàró kírun àtẹ tó yòókù kírun wọn ò ṣe nínú wọn ò dọ́gba kó o láṣà kàn bẹ́ẹ̀ tó sùn àtẹ tó tají lórí rẹ̀. àkíyèsí ẹlẹ́kejì kódà mi pé a fẹ́ sọ ìrún báǹkì a fẹ́ sọ dàtà a bá fẹ́ sọ dàtà a fẹ́ sọ orí ìṣàkóso a bá jáde a kò tó a bá yí ọjà ìyàbá ṣe lọ́ọ́ làkúnyẹ̀ kò sí a ìyà ọjà tó bá ń bẹ̀rẹ̀ ọ̀pọ̀ odidi kura la fi parí kìíní ọbẹ̀ dàbí kó ti fẹ́ di àṣà lọ́dọ̀ àwọn kan títí mo sì rí ni pé ẹlòmíì lórí ìgò rẹ̀ ó sì ní báyìí kó o pé ó ti ó fi rẹ̀ ó wá tún ṣe báyìí ní bàtà wà lórí bí ó ní ilé ìsọ̀rọ̀ tí mo fi dára mi o wọ́n ti máa ń ọmọ ìpè ilé ìgbà ti kó o ní ìrìn súnà wípé kí wọ́n lè wọ́n pé mi náà ṣe kí ni o mi náà bá ń pa spéèkì bí irun tààjú ti kíá ó sì wọn àti báyìí ah, wọn ní tí kò mọ̀ pé bóun ṣe yí gan ó ti jí ìgbáyà kò ní kíni o kíkìlà èyí nìyẹn ẹlẹ́ẹ̀kejì ó wá ní pé tí too much action tí gbogbo déyàn fara tó wá ti lè pọ̀ lórí ìrù tó kù sí sọ́ra yóò bá rú jẹ́ ní kó fi ń ba ìrún ọ̀ràn ìyẹn jẹ́ ọkọ̀ mọ̀ pé yóò bá kíni o ó ti tẹ̀lé bá túnú ẹ̀ jẹ́ ìmọ̀ ẹ̀fà yọ ni pé ẹlòmíì nù wa àti aláṣọ àtàlà àyè jùlọ àlùkò àti ìṣòro rẹ ẹsẹ lọ sọ àyè jùlọ àlùkò àti ìṣòro rẹ wà fi kúrò rẹ wà á yẹ rìsúkọ̀nà ànàkàrà àlùkò àti àǹgòhórè kúrò rẹ wà á yẹ bọ̀rọ̀ náà ti fi ìlà wá sí wà fi hẹ́kù rẹ fi àwọn ti ìlà yà á kà wà sẹ́ẹ̀rì kuran kì í ti àkàndé àkàndé àṣà kì í ti kúrò sí àná. ìmáàmù tí ó fi rùn fún wa wọn kọ́ kájú ẹ̀ náà fi síbẹ̀ tẹwárà àtàtọ̀ lẹ́yìn ìmáàmù wọ́n tó wọ́n kọ̀rẹ́kì ìmáàmù wọn náà gbọ́dọ̀ rí kọ́ kájú tani o ọ̀kájú ìgbọ́dọ̀ rí kọ́ máa kọ̀rẹ́kì ẹ̀yìn àṣìṣe èèyàn kápá fún òǹkà kéde òǹkà ti wà kọ́mpítẹ́ǹtì ṣùgbọ́n ọ̀sẹ̀ pé ìwọ ló tún yàn sí ìwọ náà ọmọ ibi tó fẹ́ túnṣe hadith wọ́n wá sọ yìí sọ yìí pé àdéhùn àbí ìrìnsọ̀ lọ́wọ́ ọ̀sọ́là tó bá ṣáájú fáwọn èèyàn ó tó pé yóò kàbára yóò ní ẹ̀sùn àwọn yìí dáadáa o àwọn onílàákàyè tí a máa ń pa fúráwọn oṣèkiri o àni wọn dúró lẹ́yìn mi immediately àwọn tó wáyé pé immediately wọ́n wà lẹ́yìn mi pátápátá báyìí ẹ̀ tó ṣe kiri o tó wá kó ayé òrí tó mọ̀ tó mú pa dáadáa ìyẹ̀líyà ni ó lè lẹ̀ ó lè lẹ̀ alẹ́ má kà wọn kò mọ kà àwa tá a wá tò sẹ́yìn imam ẹ má fọ òun kò lẹ́yìn imam báyìí báyìí yọọ jẹ sọ pé òun kan mà nípa kí ni alùpàdé rẹ òun sì kàrọ ìṣẹ̀lẹ̀ sí imam àrùn imam lè já ẹ tó wà lọ́n kan dún ní imam ọ̀sẹ̀ lọ pàpọ̀ yé ṣe yọ àmà pàpọ̀ báyìí pé ọ̀ya má bá bá èrò lọ ẹ ń wà lẹ́yìn rẹ̀ lẹ́tọ̀ọ́ mi ní sẹ́ńtà rẹ̀ gan ni ó ṣe kí ni o tá a fi ń sọ yìí gbogbo orílẹ̀ ayé ọ̀pọ̀ ìgbà tó ti sè bẹ́ẹ̀ bá dé bá kàdí káàbà gbogbo àjọ sọ̀rọ̀ yìí gbogbo àṣọ yìí gbogbo àwọn ìṣòro yìí gbogbo àwọn ọ̀pọ̀ ìsọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ gbogbo àjọ sọ̀rọ̀ yìí gbogbo àgbáyé wà mú gbogbo àbàjẹ́ ní àǹfààní òwe ìjọba máa máa fún wọn lọ síbẹ̀ pé gbówó lẹ́yìn rẹ̀ tó bá kì í síkà ṣe kí ni o pọ̀ tó ṣe ìmọ̀kànnì tabade ti màdínà náà wò fọ́ tí a kọ́ àárín àárín kan tó pé tó bá kọ́ ayọ́lẹ́lẹ́ kọ̀ọ̀kan kíláàsì kan ní tí mo wúlẹ̀ tó bá yí ọjọ́ bá yí ọjọ́ wa yà sí bọ́ọ̀lù báyìí tó ti ṣòro yẹn pé lẹ́yìn lẹ́yìn ìhàrábù Muhammad sallallahu alaihi wa sallam onímọ̀ tó lẹ́yìn nìkan tí wọ́n bá ti mistake ó lẹ́sẹ̀ kéde kò lọ́kọ̀ rẹ̀. àánà nípò kádà sí mọ́síláṣí wa yìí bóyá ìmáàmù bàbá ti lálẹ́ ni ó kàn wọ pé àwọn wo èmi ti kọ́ ọ̀rọ̀ tẹ́lẹ̀ náà ló mọ̀ fáwọn sùdẹ́ntì kan àmì ìjàmọ̀ alágbá dáadáa ti àmà kí ó dáadáa táwọn náà hà wá. bóyá aláàmọ̀ mọ̀ sọ pé ẹ̀yin bíi mẹ́ta ilẹ̀ ló lẹ́yìn kéde lẹ́yìn ìmáàmù náà. tó pé àwọn nǹkan mìíràn fẹ́ pé ẹlòmíì gẹ́gẹ́ gbé kùránì lọ́wọ́ kò lè di mélòó kò di méjì àkíyèsí ẹlẹ́kẹta àwa tá a wá ń kọ̀rẹ́ tì máa mú àwa tó bí mẹ́ta mẹ́rin márùn mẹ́fà méje mẹ́jọ táwa ti asọ́lẹ̀ kan náà ìmáàmù òní gbọ́ ìta àwí ibi tá a fẹ́ kó tún ṣe nǹkan yóò tún padà síbẹ̀ àṣe ìdẹ́rù ṣe kí ni o yóò rí tara rẹ̀ lórí bẹ́ẹ̀ àwọn tá a tó á tún ìmáàmù ṣe àá tún wá na ilẹ̀ gbé kuran lọ́wọ́ bóyá ẹ kò sí náà sẹ́yìn wò dáadáa ibi tó wà níbi tó jìnnà sẹ́yìn wà máa ma fa lọ gbéná fún abáyé ṣe àárùn fídíò rẹ àti òkò yé mi o àmọ́ kírun mọ́ nípa gbogbo eléyìí ara àwọn action ti máa ń ba ìrúnjẹ bá ti ń pọ̀ jù ṣé mọ́ máìkì máìkì ọ gbọ́dọ̀ máìkì lọ́mọ́ síláàsì ọyọ bá ń bí ọsẹ àdáni ìmọ̀mùtì ó sọ pé Allahu ìyá ẹ̀fọ́ òyàdé tó ọwọ́ méjìlá aláwọ̀ méjì ló lọ́nà pé bẹ̀rẹ̀ sílá ọwọ́ kan ìwọ̀n pé tiẹ̀ òyìnbó ṣe máìkì ṣé máìkì ni lọ́wọ́ adípa ọkọ̀ kù aláwọ̀ akíba rárá rárá sọ ọ̀yà ju máìkì lẹ̀ tó fi dá pé neck mic máìkì dáadé mọ́rùn ó fẹ̀ kàtàkàmọ̀ ìyára nínú àwọn kíláàsì wa tó bá ti fọwọ́ kan mú nǹkan mí lórí ìrun ìrun ṣe kéde lọ́ọ̀ká tí a kù dáadáa kódà kan fọ pẹ́sẹ̀ lókè náà yẹ pẹ́sẹ̀ rẹ́gẹ́ ọ̀kan bára wa gbẹ̀ lókè. ọ̀bọ̀ sára bí wìlì òun òmìrìtù magbọ̀ òmìrìtù and asjuda ala sabata ọ̀dọ̀ àná ọ̀pọ̀ mi láti I am commanded àná ọ̀pọ̀ mi láti fi wọlé lérí àwọn orí kò méjèèjì mi lára nígbà tó ọmọ kan méjì ìyàdá ọwọ́ méjì láàrin wa bí ọwọ́ iwájú wa yìí àti àti ọwọ́ méjì. orúnkún méjèèjì dandan gbọ́dọ̀ fi kalẹ̀ méjì pẹ̀lú mẹ́ta orí mélòó márùn gbogbo àwọn ìta ọ̀tún àti ìta tòsí ó gbọ́dọ̀ fi kéde ojú gbọ́dọ̀ fi kalẹ̀ ṣé ẹ má pé sọ bá wà lórí ìforí kalẹ̀ ọ gbọ́dọ̀ ká ẹsẹ̀ kókè tó bá ti kẹsì kókè sọlá tó kàtó lórúkọ àti òmìnir tuwani asùjúdà àlà sàbàtì àwọn ọkọ rẹ ti ọkọ mi láṣẹ kí n wólẹ̀ lórí kí ni lórí ìwé méjì ti wá ní pé àkọ́kọ́ méje rẹ̀ òun ni pé wọ́n parí síbi dáàlì sílẹ̀ pé wàmí ni wọn mọ̀n àmàna bí yí wàmí ni wọn sọ. Táwa wọ́n ti méje ẹlẹ́ẹ̀kejì wọ́n lọ parí síbi táà. Wọ́n ní méje kejì méje ẹlẹ́ẹ̀kejì wọ́n ní a parí sí sọ́tìlà حبطت بتاعي أولئك حبطت بتاعي méje lẹ́kẹ̀ẹ́ méje lẹ́kẹ̀ẹ́ta ọba ní fi alifu ní bẹ ní sọ́tò raj níbi gbólóhùn ukulu ha ukulu ha alifu tọba ha alifu tọba ní méje lẹ́kẹ̀ẹ́ta sí ní sọ́tò raj méje lẹ́kẹ̀ẹ́rin hajj ní gbólóhùn jàánà mẹ́nsàkà mẹ́nsàkà mẹ́nsàkà alifun yẹn tó parí ìgbẹ́ méjì ẹlẹ́ẹ̀kẹrin sí kìíní tó parí ìdá keje ẹlẹ́ẹ̀karùn nínú alifani kẹrin wọ́n parí sí ha mẹ́rin sọ́kìlà àti àṣùràtà tírì gbólóhùn àmọ́ káàdà ní mùsùlùmí wàlẹ̀ mùsùlùmí náà. lẹ́yìn rẹ̀ ìdákejì ẹlẹ́ẹ̀kẹfà wọn lọ́pàá ti fi wọ́ọ̀ sí mẹ́sàn-án tó fàtíhì wọ́n sọ pé àzọ́ọ̀nìnà billahi dhanna as-saw' dhanna as-saw' ìtọ́parí tí ìdí ìdákejì ẹlẹ́ẹ̀kẹfà parí ìdákejì ẹlẹ́ẹ̀kejì ọlọ́pàá láti pẹ̀ ẹ́ ṣe ní ìgbà ìkẹrẹ ìgbà ìgbà ìgbà ìgbà jókòó mi àwa bọ́ sí sọ́nà ìgbà tàbí ká mọ gbogbo àkùránì kiri kọ́ra ara rẹ̀ ká fọ́ sọ́nà ìgbà tó àkùránì nígbà tí ó ń lò abala ìfọ́sọ́wọ́ rẹ̀ tó ká rí o wọ́n tún wá bọ́ bẹ̀ a àkùránì gan àwọn tí wọ́n á kà lákòókò nílẹ̀ tún lè sọ wọ́n wá gbogbo ọ̀rọ̀ tí à ń sọ pátápátá yẹn o a bá kọ́ oríṣi ìdáko tọ́ba nínú àkùránì kiri àwọn ọ̀rọ̀ kan àgbẹ̀ pé ìròyìn àlọ́ òní kan ìròyìn àlọ́ òní ṣe báyìí òní ọmọ ṣe báyìí wọ́n kí sáà ròyìn tàbí wọ́n kàn kí àmà òun òun kì òun kì láti àtọ̀kìtò àtọ̀kì ní kìtàrí òfin kì àmà àwọn àyà kan wà bá àwọn àyà míì wà lóko àníkè yìí sọjá pé ìtàní sọ fún ọ lọ́sọ̀ tí Adam lọ́sọ̀ tí àwa lọ́sọ̀ tí ṣètọ́n lọ́sọ̀ tí ìfín lọ́sọ̀ tí màláìkà lọ́sọ̀ tí Musa lọ́sọ̀ tí nù wọ́n sà ń sọ̀kà ni àwọn kan tó ń ráyà tó ń ráyà lọ́wọ́ ni ó ti bẹ́ẹ̀ àwọn àyà kan wà bẹ́ẹ̀ pé gbogbo tí ń sọ̀rọ̀ lé lórí ìbọn náà ọba lọ́kùnrin sọ̀rọ̀ náà pé ìkéde lọ́wọ́sí gbogbo tí ọ̀rọ̀ nínú ìbọn náà ọba lọ́kùnrin sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn àyà wà pé gbogbo tí ń sọ̀rọ̀ lé lórí bó sì máa aláwọ̀ bó sì máa aláwọ̀ yóò tún wá sọ fún gbogbo tí ń jẹ́ jẹ́ pé tọ́ba ti rántí rẹ̀ òfin rántí àánú òfin rántí àlọ́ òní àwọn àyà kan àbẹ̀tẹ̀ tó ti sọ̀rọ̀ sí ìlú ìgbàgbà àwọn àyà mi wà ní kúránì kejì ẹbí tí àti bàbá ń kà bọ̀ bàbá ń kà bọ̀ ìdí sọ̀rọ̀ àwọn tí ó ṣẹlẹ̀ lẹ́yìn àwọn tí ó ṣẹlẹ̀ kékeré lẹ́yìn àyà mi wà ní kúránì kẹrì gbogbo tí àlọ́ ọ̀dà kìí ṣàtàlà ọ̀dà nígbà

bá gbóògùn tẹ̀ sí ìjọ jáde pa ọ̀tá yẹnyẹ wọ́n yẹ kùtù ra wọn. àwọn tẹ̀sí kan wà láti sọ́ọ̀tù fàájà tẹ̀lé sọ́ọ̀tù náà irú tẹ̀sí irú kùránì àwọn èyí ń pè tẹ̀sí gbogbo tẹ̀sí irú kí ni tẹ̀sí gbogbo kánú tẹ̀sí irú kí wọ́n máa yẹ. bẹ́ẹ̀ ni bàbá abdulrahman saad látò gbèdélẹ̀ ó sì tẹ̀sí irú tẹ̀sí irú kánú tẹ̀sí jàlálẹ́ látò gbèdélẹ̀ wọ́n sì tẹ̀sí irú kánú. ṣùgbọ́n bí àwọn kòtúbì àbí ibn al-arabi àti al-kashaf àtàwọn míì bẹ́ẹ̀ àti jasọ́s ọ̀hùndín rọ́ọ̀sì jasọ́s gbogbo àwọn bẹ́ẹ̀ yẹn wọ́n máa máa wà sínú kùránì kẹ́lí wọ́n á wá sí àwọn jọ́sìn àwọn tó lè àwọn olùsìn pé máa kírun máa ṣàlùwàlá máa gba àwẹ̀ lọ gbéyàwó tó ọba jáde láti fún ọ̀nì tó bá ti ná láti fún ọ̀nì ìlànà ẹ̀sìn kìíní gbogbo àkókò lọ́wọ́ ọ̀rọ̀ jókòó àwọn bàbá ìjókòó àwọn tá a ti tẹ́lẹ̀ tó ìlú ló bá jókòó ní